dáadáa ẹtọ́jú tọ́yìn dáadáa o lẹ́lẹ́ ní pàǹtọ́ ìdúná ò para mi ọmọ yá dọ́là fún mi jíbá lẹ́lẹ́ káàtọ́ yan lẹ́lẹ́ káàtọ́ yìí. lọ pé bọ̀dá ẹ wá tíyàwó ẹ bá yàn lè tíyàwó ẹ bá yàn lè tíyàwó ẹ bá yàn lè tó bá fẹ́ kó yàn lè mọ́ tó bá fẹ́ kó yàn lè mọ́ oògùn ẹ oògùn ẹ mo fẹ́ júwe fún ẹ ẹ lọ pé bọ̀dá ẹ wá kó wá gbọ́ lọ pé àwọn fámìlì ẹ ọkùnrin wá kó wá gbọ́ tí o bá fẹ́ kíyàwó ẹ yàn lè ṣùgbọ́n tó bá yẹ pé obìnrin pupa ni o obìnrin pupa nìkan ní sẹ́yìn ṣiṣẹ́ fún tó bá yẹ pé obìnrin dúdú kò ṣiṣẹ́ fún o tó bá yẹ pé oníyàwó pupa tó bá yẹ pé oníyàwó pupa tíyàwó yẹn bá yàn àlè wọ́n ti ra wa o tó bá níyàwó pupa tíyàwó yẹn bá yàn àlè nǹkan tó máa ṣe fún tó ní fi yàn àlè mọ́ wọ́n ni mo fẹ́ júwe yìí ẹ gbọ́ lọ́pọ̀ àwọn bọ̀dá ẹ̀ wá lọ́pọ̀ àwọn bọ̀dá ẹ̀ wá kó lè kó máa júwe tí bá ti júwe ẹ̀ kan bó o béèrè lọ́wọ́ mi ní dá ẹ lóhùn èlé tọ́lọ̀ mú wálé nínú yẹn yẹ ká máa ṣe fàájì wa lọ lọ́pọ̀ àwọn bọ̀dá ẹ̀ wá ń sì kọ́ wá gbọ́ mi ò ní júwe lẹ́yìn yẹ péré hmm, tíyàwó ẹ bá yàn lè tó bá fẹ́ kíyàwó ẹ yàn lè mọ́ ẹ

èmi wá sóore láyé ni mo wá sóore fáwọn ènìyàn màá júwe oògùn fún yẹn ìrà báyìí jẹ́ káwọn pásítọ̀ ẹ máa tàn ẹ́ pé kó má lo oògùn tí ẹ bá ẹ fáínàlì tàbárí ìyàwó pupa tó fẹ́ tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó fẹ́ máa yàn lè kiri tó fẹ́ kó yàn lè mọ̀ ẹ oògùn ẹ mo fẹ́ júwe fún yìí. Hmm. ṣùgbọ́n láì tí ẹ fún gbọ́ mi obìnrin tó bá ṣe oògùn yẹn fún tó bá lọ ṣe oògùn yẹn fún obìnrin tó bá fi obìnrin yẹn sílẹ̀ ẹ̀mí á lọ di tó bá ti mọ̀ wípé òní lè fẹ́ obìnrin yẹn dọjọ́ alẹ́ má ṣe fún o o gbọ́dọ̀ ṣe fún ìyàwó líyàwó níta o o gbọ́dọ̀ kò ní ṣiṣẹ́ gan níbo ló fẹ́ gbà ṣiṣẹ́ o ò lè ṣe fún obìnrin tó ti fẹ́ sílé o gbọ́dọ̀ ṣe fún fẹ́ girlfriend yẹ o obìnrin tó ti wà nílé yẹ tó ti sanwó orí yẹ òun ló máa ṣe fún o ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ obìnrin pupa òun obìnrin pupa tó bá yàn lè tí ò fẹ́ kó yàn lè mọ́ iṣẹ́ wọn lélẹ̀ yìí o iṣẹ́ wọn fẹ́ júwe fún yìí o tó bá dẹ̀mọ̀ wípé obìnrin yẹn ò ní lè fẹ́ life má ṣe fún o ìkìlọ̀ pàtàkì nìyẹn o tó bá dẹ̀mọ̀ pé obìnrin yẹn ò ní lè fẹ́ for life o gbọ́dọ̀ sí tó bá mọ̀ pé obìnrin yẹn ò tí ì fẹ́ ra yín sílé o gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn fún tó bá mọ̀ pé obìnrin yẹn kò kí ń ṣèyàn pupa ó gbọ́dọ̀ ṣe fún kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni olúwakọ̀ ní kí sàánú gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ fọ́bìnrin pupa tó ń dókó orí burúkú kiri ìgboro ẹ̀ wọ́n ní kẹ́ dè wọ́n mọ́lẹ̀ ẹ̀ dè wọ́n pa kò sáàyè mọ́ tó bá rí ẹ kò ní dókó hmm, gbàgbé <laughs> ẹ mẹ́tọ́ pè ní ta ló fẹ́ kú bàbá àgbà èmi wá sórí láyé ni hmm. ṣẹ́ẹ̀tì rẹ́dì ṣẹ́ẹ̀tì rẹ́dì tẹ́ fẹ́ gbọ́ jẹ́ ká ìjó pàṣọ díẹ̀ jẹ́ ká ìjó pàṣọ díẹ̀ mo fẹ́ kẹ́sẹ̀ yẹn pé. Hmm. Hare Hare I I not. He looked at me, I to be. atuador. ìwọ tó mọ̀ pé ìyàwó pa sílé tí o fẹ́ kíyàwó ẹ̀yìn àlè iṣẹ́ yín rèé o oògùn yín rèé tó fẹ́ dé pa tó fẹ́ kó yàn àlè ẹ̀ obìnrin pupa ló ṣiṣẹ́ fún kò ṣiṣẹ́ fún obìnrin dúdú ìdí tí mo fi lọ ra odò ifá nìyẹn o àwọn ẹsẹ̀ kan wà ẹni pa ló lè lò àwọn ẹsẹ̀ kan wà èèyàn dúdú ló lè lò àwọn ẹsẹ̀ kan wà àárọ̀ ló lè lò àwọn ẹsẹ̀ kan wà ìdájí láago méjì òru ló lè. iṣẹ́ tí mo sọ yìí iṣẹ́ tí mo sọ yìí ẹ wo gíní. àti owó ni wọ́n fi dè mọ́lẹ̀ kò lè rí bìkan lọ́bọ̀ sí wa yìí bí ó bá tí o bá rí mi kò ní lè sẹ́ni tí díẹ̀ hmm. ọmọkùnrin ò tó ojúbọ̀rọ̀ sí bọ́mọ lọ́ọ̀ kúrò wàá dé pa wàá dé o hmm. gbórin tí kí lórúkọ ẹ̀kọ́ ni o gbórin tí kí lórúkọ ẹ̀kọ́. Òbésèré ó ní mo lè láyà púpọ̀ kò sóhun tó burú mo lè láyà púpọ̀ kò sóhun tó burú bóbìnrin bá lọ́kọ méjì ó daṣẹ́ wó àwọn òfún ẹ̀yìn obìnrin lásán láti máa lọ́kọ méjì obìnrin bá lọ́kọ méjì lẹ́gà ní ọ̀hún ó ti yé yín tí bá fẹ́ yàwó máa ń dè ní tí bá ti fẹ́ máa dè ẹ́ hmm. ó dijọ́ tó bá wù mí tó bá ti sọ fún mi pé o ò ṣe mọ́ tí bá ti fẹ́ lé ẹ lọ́mọ wa tú ẹ sílẹ̀ hmm, mi ò ṣe mọ́ máa lọ. ṣùgbọ́n tó bá wù mí tí bá ti dì ẹ́ tí ò bá rí mi ò bọ̀ ọ̀ ní rí hmm. iṣẹ́ ló débẹ̀ dúró díẹ̀ ọmọkùnrin ò tó tí àwọn ọmọ rí mi ò bọ̀ ọ̀ rí òun ló ti gbọ́ yẹn. Hmm so ìwọ tó bá fẹ́ de ìyàwó ẹ̀ tó fẹ́ de tó fẹ́ de oògùn ìrè o wàá lọ ra odidi ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ odidi kan hmm. wàá wá gé ẹsẹ̀ ẹsẹ̀ yẹn ìkórí ẹsẹ̀ ìkórí ẹsẹ̀ mẹ́rin wàá gé wàá wá gé òbò ẹlẹ́dẹ̀ yẹn wàá gé òbí ẹ ẹlẹ́dẹ̀ ló máa lọ ra obì obì wàá gé ẹsẹ̀ mẹ́rin wàá gé òbò ẹlẹ́dẹ̀ yẹn pẹ̀lú wàá wá jó pẹ̀lú ẹsẹ̀ wàá jó wàá jó wàá jó wàá wá kó àtàrí àtàrí méje sínú ẹ̀ tó bá ti wá kó àtàrí méje sínú ẹ̀ tó bá ti jó gbogbo ẹ̀ tó bá ti jó gbogbo ẹ̀ tó ti jó. wà wá lọ wá nǹkan tó bá wọn kó o lè kó o sí yẹn bùn wà á lọ gbé sí abẹ́bẹ́ díẹ̀ nítorí máa ń sùn sí wà á lọ gbé sí abẹ́bẹ́ díẹ̀ tó bá lè sórí kíní yẹn má jú ó wá rí ó ti wọ̀ lára lọ nìyẹn o ò lè lo fẹ́ni méjì tó bá ti lè sùn sí mọ́jú o máa lọ sọ́nù ni o ti tán ó ti parí sẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́dẹ̀ẹ́ kan fún obìnrin kan ni obìnrin pupa ló máa lo iṣẹ́ yẹn fún o obìnrin pupa kò kí n ṣiṣẹ́ fún ẹni dúró iṣẹ́ obìnrin dúdú ọ̀tọ̀ ni wọ́n ti sọ pé imú yẹn wá. ilé hmm. ìtọ́lọ̀ bá ní kí n mú wá mo mú wá ilé tí ẹ̀mí bá ti dá mi pé kí n fún yín torí mo rí àwọn obìnrin pupa ló máa ń ṣàgbèrè jù àwọn ló máa ń ṣàṣọ jù. àwọn obìnrin pupa àwọn ló máa ń ṣaṣẹ́wó jù àwọn ló máa ń ṣàgbèrè jù hmm. tó obìnrin tó bá jẹ́ tó bá jẹ́ obìnrin dúdú tó bá ti bóra tó bá ti lè bóra pupa tó bá ti ní àwọ̀ pupa wo lè lò fún tó bá yẹ kó pupa náṣọ́ra wo lè lò fún hmm. ṣùgbọ́n ìwọ̀ tó wà nídìí ẹ̀ tó bá dìpọ̀ o sì máa lé obìnrin yẹn lọ pé ìwà ò tẹ́ ẹ lọ́rùn má lò fún o torí tó bá lé lọ ẹ̀mí á di wà ní pọ́blẹ́mù o o gbọ́dọ̀ lè lọ àfi tó òun fúnra ẹ̀ bá sọ pé òun ṣe mọ́ ìgbà ló free tóbìnrin fúnra ẹ̀ bá sọ pé òun ṣe mọ́ ló free tó bá ti mọ̀ pé ìwà òpè ẹ̀ má ló sẹ́yìn fún o torí wọn bí bàbá lábàbà ẹlẹ́dẹ̀ẹ́ rẹ kó gbàgbé ẹ̀rọ̀fọ̀ o inú ẹ̀rọ̀fọ̀ lẹ́lẹ́dẹ̀ẹ́ máa ń sùn o bóun kẹ́gbẹ́ lọ sí lóyìnbó inú ẹ̀rọ̀fọ̀ yẹn kò ní gbà ìwọ gọgọ ẹrọ fẹyẹ ó ti yẹ ìyàwó ẹ láàyè bó rí ẹ kò ní nísinmi eléyìí tó yàtọ̀ sí ògùn fẹ́ràn o eléyìí ò kì ògùn fẹ́ràn o hmm. so obìnrin pupa ló ṣe ṣe fún tó bá ti ń yàn lè lọ ṣe fún so wàá kàn ara ara má balẹ̀ dẹ́n òun hmm. bá níyàwó dúdú tó yàwó ẹ̀ dúdú bá yàn wàá sanwó fún yẹn ni tí bá fẹ́ júwe fún ẹ ọlọ́run tí ìgbésẹ̀ yẹn wá tako paná lé ní. ilé tọ́lọ̀ bá ti máa ń sọ ilé tọ́lọ̀ pípa mi ní sọ hmm, àwọn pupa náà ní kẹ́ ló fún gbọ́dọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé o tí ì sanwó orí obìnrin yẹn o gbọ́dọ̀ ló fún tó bá mọ̀ pé o sì máa lé obìnrin dànù o gbọ́dọ̀ ló fún obìnrin tó bá jẹ́ girlfriend yẹ o gbọ́dọ̀ ló fún tó bá ló fún ó máa kó bá iṣẹ́ iṣẹ́ tó ní agbára ni wàá gbókú bí ajá ni tó bá lọ lò ó bè ìyàwó tó fẹ́ sí lọ́kà sílé ìyàwó tó fẹ́ sílé tó ti sanwó orí ẹ̀ tó ti bímọ fún ẹ tẹ́jọ́ gbélé tó wá rí wípé ó yàn lè níṣẹ́ yẹn wà fún tó jẹ́ obìnrin pa ó sì rí nìyẹn o ta ló ní alébìrì kó bèrè ẹni tí ò bá yẹ kó bèrè torí tí bá ti kọ́ọ̀tù fóònù tá a bá rí ẹni bọ̀ tó bá pè mí tó bá bá mi sọ wọ́nranwọ́nran ó lọ bèrè kwẹ́sọ̀rọ̀ dáadáa kan lọ́wọ́ mi tó jẹ́ kí n sùn gbádùn máa bẹ́ẹ̀ pè fún ẹ̀dùn bá ní question yẹn sì kó béèrè kí tó lọ jẹ́ ká máa gbádùn jẹ́ ká máa gbádùn play yẹn lọ. ọkùnrin ní right àti dókòwò tó bá wù hmm. iṣẹ́ ọkùnrin tí mo lè fún ẹ iṣẹ́ ọkùnrin tí mo lè fún ẹ ni wípé tí ọkọ ẹ tí ọkọ ẹ bá ti pa owó kó jẹ́ pé òun kí mo máa fún yín níṣẹ́ yẹn láìpẹ́ ẹ̀yin obìnrin bọ̀ kí sì ni wọ́n ti gbé wa ọkọ bá ti ní owó lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ fún ẹ̀yin obìnrin nìyẹn ọkọ tó fẹ́ sílé tó bá ti ní owó lọ́wọ́ ìwọ nìkan ló máa fowó yẹn máa mọ̀ àfi ẹni tó bá sọ fún pé kó fún lówó yẹn eh, ìyẹn ni màá ṣe fún ẹ̀yin obìnrin láìpẹ́ eh, tọkọ ẹ bá ti lówó ìwọ nìkan fi máa mọ̀ eh, ọkọ ilé ẹni òkè sàlẹ̀ o hmm, bó ṣe rí nìyẹn so ọkọ ọkọ ẹ lè dóbò tó bá wọn yẹn ọkàn hmm. so ìdáhùn èèyàn kó bóró ọmọ mi ọkùnrin pupa ńkọ́ tó yàn lé ọkùnrin ní ọkùnrin ní ráìdá tó yàn lé nítorí èmi fúnra mi yàn lé ọkùnrin ní right àti yàn lé obìnrin ní ò right àti yàn lé So o bó ṣe rí nìyẹn. you DJ C ma do DJ C ma do DJ C ma do DJ C ma do ṣe ẹgbẹ́ àlàyé tó fún obìnrin pupa ní kó ló sẹ́ ẹ̀ fún wa ló fún girlfriend o ìyàwó ẹ̀ san orí ẹ̀ ẹ̀jọ́ gbélé òde ṣe ẹ̀ mọ́júwe fún ẹ̀yẹn tóbìnrin bá lọ ń yàn lé ọkùnrin ọ̀lẹ́sẹ̀ lórí rẹ̀ ìyàwó ọkọ̀ àti ọwọ́ ọlọ́run ló wà takóbìnrin máa yàn bọ̀tọkùnrin lè dóbò tó bá wọn bá wọn lè dóbò wọn mílíọ̀nù bá dẹ̀ ló mọ́gùn òṣòrí burúkú láyé àtọ̀run ni ẹ̀yàn kan mọ̀ bó lọ kó àtọ̀ tí kò kàn mí hmm, bọ̀tọkùnrin ní àǹfààní àti dóbò tó bá obìnrin ò ní àǹfààní ẹ̀ obìnrin ni ò láǹfààní ẹ̀ ọkùnrin ní àǹfààní àti ṣe kàtó bá wọn bọ̀ bó ti lu mọ́gùn tiẹ̀ bá bó ti kọ́ bó tọ̀ sí ti bá ẹ hmm, nìyẹn ní ọkàn mi lórí nìyẹn so nǹkan tó fẹ́ ju ìwé ẹ ní question wà bí bẹ́ẹ̀ bá ní question mo ti ń lọ nìyẹn o èmi ò ráyè sẹ́rìn o ṣe ní question kàbẹ́ẹ̀ ní question ṣé bí mo ṣe júwe fún yẹn ṣó ti yé yín kàbí kò yé yín tí n bá cut fóònù tẹ bá lọ ń pè mí àmà yà mi ò ráyè ẹjọ́ ok nǹkan tó fẹ́ júwe fún yín mo ti júwe fún yín yẹn àwọn obìnrin pupa ní kẹ́ ló fún o èso ẹ̀ dúdú tàbá obìnrin tó bóra tó fún pọ́lì ló fún un tó bá wọn bó máa fobìnrin sílẹ̀ má lò ó fún un torí tó bá rí ẹ kò ní lè sùn ah, àwọn àmì iṣẹ́ mojú ìwé fún yín.